ń ṣe nípa ọ̀rọ̀ tìjáde ọ̀rọ̀ ń pa ahmadiyya yẹn. ok. ṣé ṣéèkù wa náà ni mò ń bá sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni. naam ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo fẹ́ mọ àwọn ṣéèkì tẹ fún ní lẹ́tà nu àwọn tìjáníyà yẹn gangan nìkan ṣe sọ ń bẹ̀ pé ẹ fáwọn kan lẹ́tà tí wọ́n rìpláì yín. Hmm. àwọn daftet jẹ́ kan nù wọn. àwọn wo sà. àwọn daftet daftet. daftet naam. group adébólú. ẹ fún wọn tí wọn ti wọn ti sọ̀rọ̀ ń hàn. wọ́n reply ṣùgbọ́n wọn ò wọn ò jáde náà ni tó ṣe kókó ń bẹ̀. Allahu jáde bọ̀ tí pé ṣé ẹ̀yin ẹ ti ṣe ní àbí èyí gbá pé ẹ fi rí gbogbo àwọn àṣírí yẹn. ọ̀nà méjì nìyẹn máa Naam. ọ̀nà àkọ́kọ́ òun ni pé kíyàn ṣe nǹkan yẹn rí. ọ̀nà kejì ni pé tí àti ó jẹ́ ìtọ́nisọ́nà lórí nǹkan náà kéèyàn ó ní kó kà á kó kẹ́kọ̀ọ́ ẹ̀. ẹ̀ so èmi ò ṣe rí àkọsílẹ̀ wọn àkọsílẹ̀ wọn ni ti a rí àti tí wọ́n sì ń sọ jáde lẹ́nu. tó ṣe gbẹ́kun tó wà ní síra rẹ̀. nítorí pé èmi náà rí inú àwọn ọ̀rẹ́ pé àwọn nǹkan kan wà ń bẹ̀ tó jẹ́ nǹkan ìpìlẹ̀ wọn tí tó ń fẹnu kàn sí dáadáa tó náà mo tún ni mo wá wò pé bíi kí nìyẹn síra yẹn ni ẹ̀ka. bíi kí nìyẹn. so because èmi gan mo fẹ́ fi kéṣẹ̀tì yẹn ran ọ̀pọ̀lọpọ̀ nú wọn kí wọ́n gbọ́ so mo fẹ́ káwọn náà kan tún wẹ̀ láìsí sí dáadáa bọ kí ló dé àmà gbé lẹ́kítọ̀ yẹn káàkiri tó fi jẹ́ pé ibẹ̀ yẹn nítorí àwọn tí wọ́n lè rí àǹfààní àti wá síbẹ̀ yẹn. kò sí nǹkan kankan tí yóò jẹ́ ká máa gbé káàkiri àti gbé káàkiri mo ti wà lẹ́nu ẹtí lẹ́nu twenty years so àti ṣe káàkiri mọ́ṣáláṣí àti ṣe láyé késẹ́ẹ̀tì àti ṣe sínú késẹ́ẹ̀tì so lásìkò díìskì àti ṣe sínú díìskì so bọ́lá ń ṣe fún alágbára ọmọ la ṣe ń ṣe ìṣèpẹ́ nìkan kan yẹn wà ń sẹ́ ṣe rí kẹsẹ̀tì mi láti jọ yẹn o wàhálà ìmọ̀ ẹ̀ṣẹ̀ rí àná ni mo gbà lọ́wọ́ ẹnìkan tó ni mo wá gbọ́ mo dẹ̀. ó ti lé twenty ah, ó ti lé twenty years. naam ọ̀gbìnlẹ̀ allah akbar ah, so ẹ dákun tọrọ lọ ẹ tó fi tó àwọn èèyàn lọ́wọ́ bóyá tún lè máa fọn káàkiri ta tún lè máa rí àwọn àti ẹ máa káàkiri ẹ máa wá wò ó pé bóyá iná gbá àwọn competition gan lẹ̀ bẹ́ẹ̀ tó máa fi tún wú àwọn èèyàn táwọn náà tó fi máa wá wọ́n tó fi máa wá táwọn bóyá táwọn máa ṣe mùṣáwárà láàrin ara wọn náà so mo fẹ́ jẹ́ kí nǹkan ẹ̀ kó tó ké àwọn èèyàn tún lé nígbà àwọn èèyàn ti gbèsọ́ sí nǹkan yẹn tó pọ̀ lọ́wọ́ pọ̀. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nílùú Ìbàdàn tó lè wà o gbogbo wọn náà mọ̀ mí pé èmi nìkan náà ni mo máa ń challenge àwọn nílùú Ìbàdàn tí mo wà yìí o kò sẹ́nìkan tí máṣà mẹ́jọ ń sún fí lẹ́yìn mi àwọn mi máa ṣe o kí ká mọ́ mọ́ o ṣùgbọ́n nílùú yìí o ta ló bẹ̀rẹ̀ rẹ̀ tí ń máa kó wọn lójú èmi ni. àti wá ṣe sọ́tún àti ṣe sósì kò sí gúnṣú fìkan lu Ìbàdàn tá a tí ì lọ bá rí ṣùgbọ́n a padà wá discover wípé a padà wá discover bíi pé number one àwọn èèyàn yìí wọn èyí wọn èyí gbàfà fòdodo wuligalism tọgírì ìmọ̀ fẹ́ ṣẹlẹ̀ ní ìjókòó wọ́n ti wọ́n ti mú bọ́n wá bá mi ní ìjókòó rí. nígbà tí èmi àti sheu mọ́níyà wọ́n pe sheu kan ní sheu mọ́níyà ṣeun mọ́níyà. ẹ mọ́níyà ló ń wà ní tiẹ̀ kì í sọmọ ìbàdàn kì í sọmọ kì í sọmọ yorùbá gan pàṣẹ àdàmọ̀dì yorùbá báyìí ni tí bá ń sọ yorùbá ẹ mọ̀ pé kò clear dáadáa. so a sì jókòó yẹn ní barika, báríkà ní ọ̀nà ui àti ṣe so wèrè kan nù àmọ́ lẹ́yìn wọn ó mú bọ̀ wá táwọn èèyàn rí. Allah akbar so tí ń túmọ̀ sí pé àwọn pípù yìí is either die a do or die issue náà ń ká and wọn ò sì ṣe tán láti ronú pìwàdà àbí láti ẹ̀tì wòye sí nǹkan tí à ń bá wọn sọ. so ṣùgbọ́n ibikíbi tá a bá ti lọ tá a bá láǹfààní àti sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ a lè mọ̀ yẹn ọ̀rọ̀ wọn sí àwọn èèyàn létí. ló mo ní mùsùlùmí ìbéèrè kí ẹ ti ṣe kọ̀dìríyà yẹn àbẹ́yẹ ti ṣe jáde. ó ti jáde ó ti jáde kọ̀dìríyà ti jàníyà ti jáde kódà ti ṣíà náà jáde gbogbo tí mo sọ yìí ó ti tó ó ti délógún ọdún. gbàtàn bí àwa gan nù àwọn <laughs> mo ẹ̀ṣẹ̀ mo ẹ̀ṣẹ̀ rí mi ìwọ́lọ́. so ńgbà táyé ti á kù láyé késẹ́ẹ̀tì táyé tún di ayé díìskì a tún ń sọ míì sínú díìskì. Ńgbà tó di neti atụ ó wà lórí neti na